àròyé ti tó báyẹn o mo ti fẹ́ padà sí orí lẹ́kṣọ̀ o. naam abdulateefu sọ ti ṣe. bisimilahi walhamdulilahi. والصلاة والسلام والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ ní abala kejì ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ ní ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ òní ni yọ́mọ̀lẹ̀ ahad déètì òní ni twenty eight jùmọ́dà àlùwúlá ọdún fourteen forty three. ọ̀rọ̀ ìfẹ́ episode one one nine. episode 119. Um, àkọlé ọ̀rọ̀ ìfẹ́ yìí ẹ̀yin tẹ́ ń rojọ́ yẹn ẹ dákẹ́ ẹnu yín jẹ́ pé ẹjọ́ ló fẹ́ máa rò bọ́ta. àkọlé ọ̀rọ̀ ìfẹ́ episode one one nine ó ní mo pè ní bàbá le ìyá rọ̀ ta ni kí ọmọ wọn súnmọ́ jùlọ bàbá le ìyá ta ni kí ọmọ wọn súnmọ́ jùlọ. ọ̀kan pàtàkì nínú wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ ẹbí máa ń ní tẹbí máa ń ní òun ni kí wọ́n máa fi ẹ̀sùn kan baálé ilé wípé bàbá wọn le pé bàbá wọn ó le tí wọ́n wá rí ìyá wọn gẹ́gẹ́ bí ẹni tó rọ̀ ok gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ baálé ilé àwọn tó pọ̀ jù nú yín ni wọ́n ń fẹ̀sùn kàn pé ẹ le àwọn ìyá wọn. wọ́n wà á máa ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó rọ̀ wọ́n sì máa fi ẹ̀sùn kan àwọn ọkọ wọn pé ẹ̀yin náà ti le ẹ̀yin náà le máwọn ọmọ yẹn ẹ̀yin náà le mọ́ wọn. now ọmọ wa wà láàrin wọn ọ bọ́ sáàrin bàbá tó le ìyá tó rọ̀ ta ni kí ọmọ súnmọ́ jù lọ. that is the question. Másìmọ̀dú yìí gbọ́ yé sí pé ta ni kọ́mọ ó ṣe dáadáa sí jùlọ kò jọra wọn o kò jọra wọn o Ànábì sallallahu alayhi wa sallam ó ti yanjú ọ̀rọ̀ ta ni ọmọ ó ṣe dáadáa sí jùlọ nínú hadithi kan tí ó wà nù Bukhari tàbí Muslim tẹ́nìkan sọ pé ta ni kí n ṣe dáadáa sí jù lọ nínú àwọn ènìyàn ànẹ́bì ní ìyá rẹ ni ó ní ta tún ni ó ní ìyá rẹ ni ó ní ta tún ni ó ní ìyá rẹ ni ta tún ni ó sì wá dákọ̀ bàbá ìyẹn ti fi hàn wípé tá a bá fẹ́ yanjú ọ̀rọ̀ pé ta ni kí ọmọ ṣe dáadáa sí jù lọ a sọ pé pẹ̀lú àdìsí yẹn o ìyá ni ìyá ni torí pé ipò tí ọlọ́run gbé àwọn obìnrin sí ó nípo pé tí wọ́n bá ń bẹ nílé ọkọ tí wọ́n bá ń bẹ nílé bàbá wọn bàbá wọn mọ̀ gbé bùkátà wọn tí wọ́n bá ń bẹ nílé ọkọ wọn ọkọ wọn mọ̀ gbé bùkátà wọn ok ọkùnrin sì rèé ẹ̀sìn ti mọ̀ wípé òun fààyè káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin sílẹ̀. Si ọ̀nà tí ó wà gbà di fún obìnrin kọ̀ọ̀kan òun náà ni kó ga sí wípé tí ọmọ bá ní one thousand naira tó fẹ́ fún àwọn òbí rẹ̀ kó dá one thousand naira yẹn sọ́nà mẹ́rin yóò máa jẹ́ two fifty two fifty abẹ́ẹ̀kọ́ two fifty kókó lé bàbá lọ́wọ́ seven fifty kókó lé yà lọ́wọ́ tó ti yé kókó lé ìyá lọ́wọ́ ah, ọ̀gbọ́n ni ọ béèrè pé ta ni kí n sí dáadáa sí jùlọ àdébì ní ummuka ìyá rẹ ummaka ìyá rẹ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. ní kò ní pín one naira ok tó bá ní one thousand naira lọ́wọ́ tó fẹ́ ṣe dáadáa lọ fún ìyá rẹ̀ bá tún dọjọ́ mi tó ní two thousand wọlé. ọ gbà tẹ́lẹ̀ kejì wọlé ok tọ́ba tún fẹ́ fún wọn lówó nígbà kẹta kó ṣe kí ni kó tún fún yẹ ẹ̀ tọ́ba wá dìgbẹ́lẹ̀ kẹrin kó wá fún bàbá ó ti kọ̀m̀plìtì àdìsí nùbáhùn. ṣùgbọ́n ìbéèrè mi ni pé bàbá lè ìyá rọ̀ ta ni kí ọmọ wọn sún mọ́ jù ṣé bàbá ni kó súnmọ́ jùlọ ní àbíyà ohun tá a máa ń rí tí máa ń ṣẹlẹ̀ níbikíbi tí bàbá bá ti le ìyá lọmọ máa ń súnmọ́ ohun tá a máa ń rí tí máa ń ṣẹlẹ̀ nìyẹn ìyá ni ọmọ máa ń súnmọ́ ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o. àwọn obìnrin tí bá máa fi ẹ̀sùn kan bá lé wọn ìyá lọ́mọ máa sún mọ́ inú léwu àwọn ọkùnrin àwọn obìnrin tí bá máa fi ẹ̀sùn kan ọkọ wọn ìyá ni àwọn ọmọ wọn máa sún mọ́. mo wá fẹ́ fi tó yín létí lónìí wípé ní ìpìlẹ̀ tí nǹkan ò bá dàrú kẹ́yìn ọmọ lọ gbọ́ bàbá yín ìbá àlégun sàpàná lọ bàbá yín lẹ gbọ́dọ̀ súnmọ́ jùlọ bàbá yín lẹ gbọ́dọ̀ súnmọ́ jùlọ bàbá yín ìbá àlédè ibi pé kọ́ mọ yọná lójú òun lẹ gbọ́dọ̀ súnmọ́ jùlọ tẹ́ ẹ bá fẹ́ lọ́jọ́ ọ̀la tí ẹ bá fẹ́ ní ọjọ́ ọ̀la tẹ́ ẹ fẹ́ kí ìyá yín ó sọ yín di dàbí mo ṣe dà bàbá yín tó léun òun ló pè yín tẹ́ ẹ bá súnmọ́ ya yín yóò kó bá yín. ní àkọ́kọ́ náà ìṣẹ̀dá ọmọ kékeré ni pé ọmọ kékeré bùkátà sí ẹni tí ó lè máa bá wí torí pé àdámọ́ ọmọ kékeré ni pé kọ́fẹ́ mọ̀ wà tí ò dáa kọ́fẹ́ mọ̀ sí wọ́nranwọ̀nran ọmọ kékeré kú ò lẹ́ni tí yẹn máa fọwọ́ ra lórí ní gbogbo ìgbà orí wọn bàjẹ́. ọmọ kékeré tó bá ti rí bàbá rẹ̀ kò ní fẹ́ ṣaburú tó bá ti rí bàbá rẹ̀ kò ní fẹ́ ṣe aburú tó bá ń ṣe é lọ́wọ́ ń ta tí bàbá ẹ̀ bá yọ yóò ti họ àmọ́ tó bá ń ṣe tí ò dá lọ́wọ́ ń ta tí ẹ̀ bá dé yóò jókòó bẹ́ẹ̀ yóò mọ̀ ṣe lọ ni yóò ní bí ìyá mi ni. ìyá yín ìbá àrọ̀jù bẹ́ẹ̀ lọ kò ṣeé súnmọ́ ju bàbá lọ bàbá tó le gangan ló yẹ kẹ́ ẹ súnmọ́ kí ayé yín mọ́ bá bàjẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ò rí ilé ọkọ gbé ẹ wádìí ẹ̀ nígbà míì dáadáa ìyá rẹ̀ ló súnmọ́ jùlọ ni ìyá rẹ̀ ló súnmọ́ jùlọ. ìyá rẹ̀ ò ní jẹ́ orí ilé ọkọ gbé tó o bá súnmọ́ ìyá ju bàbá lọ torí pé ọpọlọ ọ̀làjì ní ń bẹ lórí ìyá rẹ ọpọlọ náà ní ń bẹ lórí ìwọ náà tó kan ni dípò kẹ́ wá súnmọ́ tọpọlọ ẹ pé tọ́lọ́ sì gbé iṣẹ́ ìdarí tó gbélé lọ́wọ́ nígbà tọ́lọ́wọ́ bọ́ tí ó gbèsẹ́ lé lọ́kùnrin ó ní yá kú ẹni tọ́lọ ń gbé irú iṣẹ́ tó tó bà ní lọ́wọ́ pé èyí tẹ́ ẹ ọkùnrin ẹ ṣọ́ra yín ẹ èyí náà sì ní kẹ́ẹ̀sì la àwọn ará ilé yín kò ń bi ìyá náà iṣẹ́ ńlá nìyẹn náà iṣẹ́ ńlá nìyẹn ọlọ́run róbì ńlẹ̀ kò gbé fún un baálé ilé ló gbé fún un pé òun ni kó dáàbò kó protẹ́sì ará ilé rẹ̀ kò ń bi iná ẹ̀tọ́lọ̀ ni kó protect ara alẹ́ kò ń bi iná ìwọ̀ wá ń sá fún ọ̀fẹ́ rí bàbá rẹ̀ alábùsì sì ni ọ́ wàláyé alábùsì ni ọ́ ọmọ bó ti jẹ́ alábùsì òun pariwo bàbá rẹ̀ le bàbá rẹ̀ le tó bá ti kápẹ́ ọ̀fẹ́ gbowó dádì mi wọ́n ní kẹ́yà sanwó skul ọ̀ọ́ni lọ báyà rẹ o tó di bí ọ̀rọ̀ owó o bàbá yìí tó le tẹ́ ìròyìn rẹ̀ kó le tẹ́ ń bà ló kọjẹ́ kó le òun náà lẹ́ lọ bá o òun náà lẹ́ lọ bá òun lẹ́ lọ bá ṣó o rí tẹ́ ń bá sọ pé èèyàn le ó yàtọ̀ sí kí wọ́n sọ pé èèyàn burú ẹ̀sìn ò sọ pé kó o súnmọ́ bàbá burúkú bí bàbá ó ń ṣekúṣe bí bàbá ọ̀mùtí bí bàbá tí ń ta tẹ́tẹ́ bàbá tí ń ta kúlù bàbá tí ń mu kankaná tọ́lọ́ ń bá kádàrá rú bàbá burúkú bá mọ́ ọ mọ́sùn mọ́ ọ ṣùgbọ́n bàbá le ó túmọ̀ sí pé bàbá yìí ó wà principled kò gbára dáradára kò gba rẹ́dẹ̀rẹ́dẹ́ láàyè bàbá tí ò gba rádàdàdà tí ò gba rẹ́dẹ̀rẹ́dẹ́ láàyè ló yẹ kó o sún mọ́ káyé ẹ̀ lè bà lè dáa tí a bá pín àwọn obìnrin tí wọ́n ní pírọ́blẹ́mù lé ọkọ wọn sí orí ìdọ́gọ́rùn àwọn kan sì ní lọ́wọ́lọ́wọ́ wọn ò tí ì kú ọkọ wọn ò tí ì gbọ́n wọn bọ́ta bí omi àgbàrá àwọn kan wọ́n ti gbọ́n wọn dànù bí omi àgbàrá ẹ lọ wò ó nínú fátọ̀ tó ń kọ́ sí ẹ̀ òun ni pé ìyá wọn lonímọ̀ràn wọn ìyá wọn lonímọ̀ràn wọn torí pé orí ọkùnrin pé débi pé kò ní í fún ọmọ ẹ ní àmọ̀ràn tọkọ ló fi lè bọ́ta àmọ́ tó bá gbé ọ̀rọ̀ lọ báyà rẹ̀ ìyá rẹ̀ ọmọ sọ fún pé ọkọ rẹ̀ orí ọjẹ́ ni o má fún o kọ́ ọba náà ni o bàfá ni o àmọ̀ràn tí mọ́ sábà tẹnu ìyá ọmọ jáde nìyẹn ó ṣeéṣe o tá a bá kó ọgọ́rùn-ún obìnrin jọ bóyá a lè rí ẹnìkan nínú wọn tọ́lọ́ ń pé kórìrì ó pé tí ó jẹ yàrá bóyá a lè rí ẹyọ kan so ẹ̀yin obìnrin ẹ má bá yí àwọn ọmọ yín jẹ́ mọ́ ẹ má kọ ẹ̀yìn àwọn ọmọ yín sí bàbá wọn mọ́ àwọn bàbá lòpò múléró lórí ilé àwọn ni aláṣẹ àwọn ni alámùgútó èyí ti ṣe tó pọ́ mẹ́ jókòó tó ń sọ ọ̀rọ̀ burúkú nípa bàbá rẹ̀ tó ń sọ sí létí tó bẹ̀gẹ̀ tó fi ágá sí pé ọmọ yìí kò wá fẹ́ràn bàbá rẹ̀ kò fẹ́ mọ́ rí bàbá ẹ̀ sójú lọ́mọ tí ò lè pàtàn wípé bùkátà tí ìyàwó ń gbénu lérè bàbá ẹ̀ náà ní ń gbé ẹ ń bà ló kọjẹ́ kó le ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ yéé máa kọ ẹ̀yìn bàbá àtọmọ síra wọn mọ́. ṣé nígbà tí bàbá yìí ò ti gba rádaràdá láàyè kẹ́ ẹ mọ́ darí ẹ̀ kò fààyè kẹ́ ẹ darí ẹ̀ lẹ̀ òun ló fẹ́ mọ́ darí inú ilé rẹ̀ lọ́wọ́ àpọ̀mọdúkò pé mọ́ ṣe bí bàbá rẹ̀ bàbá rẹ̀ èèyàn burúkú ni o ó lójú kòkòrò obìnrin o lẹ́nu rẹ̀ sí etí ọmọ rẹ̀ ó sì bẹ̀rù ọlọ́run tó o sì mọ̀ pé gbogbo bùkátà àtiwá àtọmọ rẹ ọrùn bàbá yìí náà ló wà ọrùn ọkùnrin náà ló wà. ọrùn ọkùnrin náà ló wà ọwá ń ti ọ̀rọ̀ burúkú bọ inú ọmọ rẹ ẹ̀rọ ọmọ mi-ín àsìkò tí ò tí ì yẹ kó kókó ńlẹ̀ bàbá rẹ̀ yóò kókó ńbẹ̀ iṣẹ́ ìyá rẹ̀ ni iṣẹ́ ọwọ́ ìyá rẹ̀ ni kò tí ì tó kó kókó ọ̀dọ̀ bàbá rẹ̀ kódà kìí sọ ọmọkùnrin nìkan ní mọ́sẹ̀lẹ̀ sí a máa ṣẹlẹ̀ sọ́mọ obìnrin tí ó sọ fún bàbá ẹ̀ pé ìbá ń gbé mọ́ o ìbá ń gbé mọ́ ọ̀dọ̀ gírámà mọ́ lọ gbé o òun àtìyẹ́ ni òun àtìyẹ́ ni torí pé nínú àdámọ́ àwọn ọmọ ni wípé ohunkóhun tí wọ́n bá ń gbé bọ̀ báyìí láti ìta ọ̀dọ̀ ya wọn ní kọ́kọ́ máa ń sọ kalẹ̀ sí. ibi tí mo bọ́rọ̀ dé ni wípé tẹ́ ẹ bá ti rí ọmọ kan tó lóun ò bá bàbá àwọn gbé láì tí ì ọjọ́ iṣẹ́ ọwọ́ ìyá rẹ̀ ni. iṣẹ́ ọwọ́ ọ̀yà rẹ̀ ni kì í wá mọ lórí ọmọkùnrin nìkan o a máa kan ọmọbìnrin nígbà míì tóun àti ìyá rẹ̀ ó ti jọ sọ pé sọpọ̀ fẹ́ lọ́mọ gbọ́dọ̀ girama sọpọ̀ fẹ́ gbé ọ̀dọ̀ girama ayé ọmọ wà lọ ta síbẹ̀ lọ́dọ̀ girama so ẹ̀yin obìnrin ẹ lọ bẹ̀rù ọlọ́run tí ọmọ bá ń gbé ọ̀rọ̀ bọ̀ wá sílé láti ta ọ̀dọ̀ ìyá ẹ̀ ní ọ̀kọ́ sọ́ka ọ̀dọ̀ ìyá ẹ̀ oní ọ̀kọ́ sọ́ka lè e já sí pé tọ́ba gọ́mọbìnrin tọ́ba rí àáfàá kẹta tó fẹ́ẹ́ fẹ́ ìyá àrè ọ̀ní ọ̀kọ́ dọ́kùnrin yẹn mọ̀ ṣáájú bàbá ẹ̀ tọ́ba sì jọmọkùnrin náà ni tọ́ba rí sísà kan tó fẹ́ ìyá ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ́ mọ̀ ṣáájú bàbá rẹ̀ obi ọ̀wá ní nílàákáyè tó lè sọ pé sọ ọmọ tó lọ mú wálé yìí mọ́ ti jẹ́ kí n rí o mú lọ ọ̀dọ̀ bàbá rẹ tààrà wọ́n ti jọ máa gbọ́ ọ̀rọ̀ lọ dé stéèjì kan tí ó ti lápẹẹrẹ wọ́n sẹ̀ wá fẹsẹ̀ gbásẹ̀ wá lọ́dọ̀ bàbá afẹ́ rí yín ọmọ ìlú òun fẹ́ rí yín wọ́n ti pa wọ́n ti kú ó kù jíjẹ kí lẹ̀ ń ṣe báyìí sí náà kí lẹ̀ ń ṣe báyìí sí náà ẹ sì mọ ṣàkíyèsí pé ọ̀rọ̀ yín ń wọ́ ọ̀rọ̀ yín ń wọ́ pẹ̀lú bó ṣe já sí pé àwọn ọmọ yín ń já ìfúnnú yín jẹ ẹ ṣàkíyèsí gbogbo àwọn obìnrin táwa mọ̀ tó jóbìnrin re wọ́n máa ń fi gbogbo àṣẹ àti ìdarí lé ọkọ wọn lọ́wọ́ ni.